love you too. I'll call you back. My dear brother. Okay then. All right then. <laughs> mo mi ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sìn ọkọ mi ṣì wà lé ah. I'll call you back later I'll call you back later now all right all right bye. Gaya for a close up. How the level baby. be? We will never know, Jerry, but I will update you mo ti try number? ẹ̀ títí títí nọ́mbà ẹ̀ ò lọ ọmọ kan tó ṣẹlẹ̀. ìyẹn túmọ̀ sí pé kò tí ì sí location yẹn. yes na uh, but tó bá ti click màá yẹ kẹ́ ẹ mọ̀ ẹ wọrí. well um, if that be the case then um, bóyá kakú máa lọ sí ilé ọ̀dọ̀ mi. ilé ọ̀dọ̀ yín kẹ ah, ọmọ àwọn náà kò fi fọdù náà n tó di lọ́ládé náà mo fẹ́ lọ sí ilé ọ̀dọ̀ yín. lọ́ládé. ẹ náà. guys you remember wetin happen to you last time this time around make you use your brain o. Oh. and remember once beaten twice shy eh, má jẹ́ kí iná ìṣèṣe ju ẹlẹ́ẹ̀mejì. bọ̀bọ̀ bọ̀bọ̀ ẹ mọ kó tó ṣẹlẹ̀ ibi tẹ́ sọ̀rọ̀ de àti tẹ́ sọ̀rọ̀ ti yé ibi tẹ́bẹ̀ bọ̀ ẹ má wọ̀ rí. wàhálà ọmọ ẹni wíwọ oṣù wọlé wọn ó mọ tó ṣe máa tún ètò ara ẹ tó ṣe máa pa. wẹ́ na later things be that. ṣé o ṣì lè ṣe tẹ̀lé? jẹ́ ìbẹ̀rù mi dé. take care of yourself bro. Sọ́ọ̀tì. You're not going anywhere. Ọ̀gádé, go back inside. Èṣù fẹ́ lò ẹ̀. Ẹ tẹ̀lé fẹ́ kó bá lòun wá. Don't even go there. Jọ mi ò fẹ́ wà láàrin You're not going anywhere. Onírànú oníṣìnà. Go back inside. All Right. Go better. Go back inside. Inside. Níṣe kùṣe òṣì onílọ́wọ́. ò dẹ̀ gbé fóònù ẹ lẹ́nà o. má bínú. ọ̀yà ya picture hmm, so that àwọn girls yẹn wọ́n máa mọ̀ pé wọ́n máa mọ̀ pé mo ti take over. báwo ni ṣe wà pa. <laughs> iyọ iyọ kọ mi ṣe wa ok. ẹ káàbọ̀ ẹ báwo dẹ̀ ni. bíbí ló ṣe náà. ìyá ọkọ mi ò láìkì mí mi mọ̀kọ́ tó dé sísítẹ̀ ò láìkì mí náà kí mo ṣe fún un. kò sí ohun tó ṣe fún un ó ń ṣeré bó ṣe máa ń ṣe nìyẹn bí wàá ṣe kó ṣe bí wọ́n ń bínú sí ẹ ó láìkì ẹ o. kò láìkì mí no she doesn't like me look at the way mo ah, kí n sìnkú tẹ̀ dá mi ló ń kọ̀ wò mí bí pọ́nlọ̀ kan ló ṣẹ̀ dá mi kí ni mo ṣe fún náà mi ṣe anything fún. kò ń ṣe pé bí a kò ó láìkì ẹ gan wo fẹ́ gbọ́. bóyá picture tàlẹ́jọ yà ni. ìrìn ah, ah, àti ìyàwó mi yà jọ màmá bínú. àbò tí níyàwó mi tó fẹ́ fún mi. màmá to understand nǹkan tí mo sọ fún ẹ ṣòro bó ṣe wà yẹ ó láìkẹ gan-an ṣòro ìlànà tí mo sọ pé o kẹfọ ẹni owó kan ló bá mi lọ sí báńkì tó lọ bá ń gbowó yẹ wa fúnrẹ́ táwọn ọmọ ọgbà wọn ló bá mi gbà wá pàtó jọ pé ìwọ ni fẹ́ fún inú ẹ̀ dùn ayé dùn tí gbogbo tó ṣe ó ń test ẹ ní o. no hold on o fẹ́ fún mi lówó fún kí ni. fún shopping ni na. kì í fi ṣe shopping. Eh. five hundred thousand eh. i didn't ask for it fún ẹ ní <laughs> Are you sure, real? Ah, thank you, darling. That's right. Ah, your call me a ṣe Ah, ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ká ya selfie pọ̀ ṣẹ́ Five hundred thousand naira mm-hmm. just for shopping. Yes. Oh my goodness. Mm-hmm. Ọ̀rẹ́ mi, dìímú dáadáa o. Ó tún sọ kò rí ìyàgbẹ́ rẹ̀ because thursday tí mo for one year mm-hmm. hundred thousand naira my lò life, mi life, gbé láì fà láì ṣe anything. wọ́n yẹn ṣe gbà wípé tí ò bá ṣe àṣedànù kò lè ṣe àṣejèrè ni. ọlọ́run ah. ọ̀rẹ́ mi ṣọrẹ ìgbà tí tòkùnbọ̀ fi mí sílẹ̀ mo fi pèlè ayé mi ti bàjẹ́ mo fi pè gbogbo ẹ̀ ti tán fún mi àṣẹ wípé ọlọ́run tó wà lókè ọlọ́run tó wà yìí ọlọ́run ò kí ń ṣọba àkà àṣọlọ́run tẹ́ ní rọ̀gì fún mi ni rọ̀gì tó tuntun tó dára jẹ́ ni ilé ìtọ́nà tẹ̀ fún. òótọ́ ni pé oore wà nínú ibi ibi dẹ̀ wà nínú ire àti pé ọlọ́run tá à ń sìn yìí ọba torí kan ṣe kan ni o. ọ̀rẹ́ mi ṣó tẹ́ rí bọ̀bọ̀ yẹn ń try. ìfẹ́ mi tọ́jú mi <laughs> ṣé ti oúnjẹ ni mo fẹ́ sọ̀rọ̀ ohun mi owó aṣọ ni bucket money ni kò sí nǹkan tí kò kí n ṣe fún mi kò sí nǹkan tí kò kí n fún mi ọlọ́run. hello. Ah, báwo ni hundred percent. mo wà all right ṣé o náà wà okay. ah no no ma worry má pè padà later okay okay dear yeah bye <coughs> ṣé kò sí. àwọn ohun tún ní hundred percent yìí o <laughs> ṣé gbogbo ọ̀rẹ́ mi ló mọ̀ ni. ṣé gbogbo ọ̀rẹ́ mi lè mọ̀ ni ọ̀rẹ́ mi nínà jóná ṣé ọ̀rẹ́ ọkùnrin tàbí obìnrin ti mi ò Ah ṣé fẹ́ ma lo mi ni nífun ni mi ṣáà láìpẹ́ yìí máa ṣe mo ní mo lọ́ọ̀rẹ́. was just a friend that's all. I am asking you is it a male friend or female friend. ọ̀rẹ́ kó oríṣiríṣi ọ̀rẹ́ ọkùnrin ọ̀rẹ́ obìnrin náà. o fẹ́ gbọ́. Hmm, ọ̀rẹ́ ọkùnrin ni. ọ̀rẹ́ ọkùnrin ti tó ti tó ti tó ó dẹ̀ mọ̀ pé mo mọ̀ ẹ́ o O mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa àjọmọ̀ra wa ni O mọ̀ mí mo mọ̀ ẹ́. ṣé o ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn kàn fẹ́ sọ mí lẹ́nu ni ó tún ti fẹ́ bẹ̀rẹ̀. Mm. Eh, èmi ò ní pé anything wà bá àdúgbò kò lọ́ọ̀rẹ́ ọkùnrin ṣùgbọ́n wọ́n ti kò ti marry. don't start fi mí lẹ̀ gbẹ́rù ah, ah. jẹ́ ń ṣayé mi i know what i'm doing okay i know what i'm doing. ọ̀pẹ̀ oh, married woman ni wọ́n ló máa sọ fún mi. mi kò sọ tèmi ṣé o mú mi. mi mú mi ẹ ṣé o ah. hmm. Hmm, hundred percent ẹ̀jẹ̀ bí ló ti hundred percent ṣé ní ti owó ni àbí ti owó. mo fọ́ o. bàjẹ́. ṣó ti rí o ò lè believe pé ọlọ́dẹ ló tún máa gẹ̀ẹ́sì bàtí mi fún. Mm, mm. ta ló tún wá fẹ́ fún tẹ́lẹ̀. o ò wo dáadáa o ó tún ní báàgì o ó tún ní báàgì. Ah! Ah, ẹ dúró náà kí ni problem yìí kí ló fa gbogbo irú embarrassment báyìí. so nǹkan tẹ̀ ń sọ ń sìn ní wípé mi mi ò lè ra bàtà fúnra mi or something. chelsea má get me wrong o mi ò sọ pé ò lè ra bàtà fúnra ẹ bọ́dé lè dé wọ yìí wọn mọ̀ pé ó ju nǹkan tó lè fọwọ́ rẹ̀ rà lọ. <laughs> àmọ́ mi ò láìkí gbogbo rubbish tẹ̀ ṣe mi ò láìkẹ́ ẹ máa sọ̀rọ̀ yàn lẹ́yìn ẹ̀ tún wá gbójúgbóyà ẹ̀ tún wá sọ lójú ọlọ́rọ̀ i mean mi ò kí àtẹ́bá sọ̀rọ̀ mi lẹ́yìn bọ̀kẹ́ wá fèsì mi kẹ́ tó máa sọ̀rọ̀ sí mi yẹn ìyẹn ni mi ò ní tèk látọ̀dọ̀ yín o kẹjẹ kó rí pé o tẹ bá ṣerú ẹ̀ mi jọ mi nǹkan tó jí bá rí ẹ máa fara mọ́ ni o. má bẹ̀rù ah, àbúrò ọ̀rọ̀ yìí dùn ó dùn ó dùn. Ah! ìwọ̀nkan alábòsí ni ẹ. ayọ̀ ni ni kò eh. gbẹ́nu òṣìṣọ́. Hmm. ìwọ lọ́hùn irú ayé wo gan ni mo wà ọ̀rọ̀ táwọn pípọ̀ ìsọ sí mi kàn lè máa dùn mí lásán wọ́n tá bá ní ká wo dáadáa òótọ́ ọ̀rọ̀ ló bá mi sọ. Ah! èyí ọkọ mi ò ní èyí iṣẹ́ mi ò ní basically living on a friend. ti ọ̀nà tí kankan bá tiẹ̀ ṣe lọ́ládé lé mi tó kú dànù mo ti fẹ́ bẹ̀rẹ̀ ayé mi ẹ̀sìn mi àwa yọ ọ́ hmm. aláti ṣe mi ní láti máa ti ṣe ààrẹ. Oh, yes. mo ń padà sí skul lọ́la o. Ah. Eh, kìtìmọ́lẹ̀ mo á dán láyọ̀ tàlàfíà. just like that kí ló tún kù kí ló tún fẹ́. kí nǹkan máa lọ bẹ́ẹ̀ yẹn ṣá. pocket money ńkọ́. pocket money èrè ah, ah. lówó tó gbé lọ mi ó béèrè fifty thousand lọ́mi dẹ̀ fún ẹ hundred thousand ṣé wò mọ̀ pé pocket money tu wà ń lẹ̀ ni. ọ̀dà mi ọ̀dà mi tó bá yẹ pé ni ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ fún ọ tó bá yẹ pé òun ni ẹ̀ ní sọ nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn ní sọ fún ọ mo wà ń bẹ̀ lọ́jọ́ yẹn o tó béèrè five hundred thousand lọ́wọ́ tó yẹ pé thousand lẹ fún ọ o Ah, èmi tí mo jẹ́ blood sister yín gangan ẹ lè ṣe nǹkan gidi ẹ lè fún mi lówó gidi kí ló ṣẹlẹ̀ gangan. you are getting it wrong jọ fimi sílẹ̀ jẹ́ kí láyé wá nǹkan tí mo wá. bọ̀dá mi ẹ bọ̀dá mi ẹ̀ ń gbé àwọn obìnrin lásán lásán àwọn gẹ́fẹ̀ndì yín ẹ̀ ń gbé wọn lé mi lórí kódà o tán lè fi ilé at any time tẹ́ni tí bá ṣe yín sẹ́mọ̀ pé mo máa dúró tì yín àwọn obìnrin yẹn máa sá lọ ní o. thank you mom ẹ ṣé gan ma yes ma àmì ma àmì. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. If, you feel, hooray! <laughs> most mm. welcome darling. <laughs> God bless. Mm, ah, mm, ah. Darling, why dating me more? Oh my <laughs> God. Oh, this is beautiful. Like it? I do. Happy birthday to me. Yes, Happy birthday to you. Oh my love. <laughs> Oh, Amen. Àlàáfíà àti àyè. Hallelujah. Amen. Amen. <laughs> oh my God, I got a really gift for my Wow. Wow. oh my God. Wow. The latest. Wow. it's, a, no, it's an iPhone. Can you imagine? Oh my. Holy. <laughs> Wow. Oh, oh thank you. We don't walk without you. love you so much. I love you. I love, I love you. I love you. Thank you. Thank you so much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank lọ́sàlẹ̀ yẹn sí. Another packet. Mm, dapat bisa gan. Are you for real? Let's go. Really? okay. oh my God, oh my God. huh? Ah. as a birthday gift. Ah. you don't mean ah. it. Ah, mo fẹ́ fún yín o. àkílódé. àdúrà ẹ̀rù balẹ̀ present for being as birthday gift. Ah, ilé wa pọ̀ jù ní oyè dùnà tẹ́lẹ̀. àwọn kò sí wa kí n bọ̀ tẹ̀ kó kó mi bá yí tẹ̀mí náà wá five hundred thousand kí n náà tẹ̀ fi yí. five hundred kí ni. thousand. thousand. o tẹ̀lé five hundred naira owó kí ni màá alẹ́ ìgbàjú pé kọ̀kọ́ bá mi gbé wá tó wá fún ìyàwó mi náà di pé máa fẹ́ five hundred thousand. o ti yá wẹrẹ o wọn ni wọn jẹ́ jẹ́ bí kọ́sọ̀mù àbójẹ́ jẹ́ bí kí ni máa fún five hundred thousand. ọ̀gá kó gẹ́rà kó kó mi bá jọ òun mú lè lè ṣá báyìí kí n kọ́ra mẹ́rin. ló ṣe é ṣe báyìí ìwọ tó yẹ máa bẹ̀bẹ̀ o tún ṣàgídí. ẹ ò ẹ má bínú ṣẹgbọ́n ẹ má bínú sà ẹ má bínú. o ṣe máa ń ṣe lórí ẹ ẹ má bínú sá ètò èmi náà dẹ̀ máa ń bá a sọ o. ẹni tí ò ní tó ń sọ tí inú ẹ̀ ló máa ṣe bó ṣe wà rẹ̀ tí ó bá ṣe torí tiẹ̀ ni I wouldn't allow her attend the party. Ah, ẹ ṣe gbọ̀nsá ọlọ́wà pín náà ni ẹ ṣe gbọ̀nsá thank you so much sir ẹ ṣe sàn. báwo ṣe ń ṣe báyìí why you behaving like this She o mọ̀ to tó a fẹ́ jáde bẹ́ẹ̀ ni tó dẹ̀ all night party Where could she ṣe mọ bóyá máa mú ọkọ ẹ. ẹ ẹ she. Eh? She ni be n ṣe ṣé kí n máa bẹ̀rẹ̀ party Oh, mother, that èmi ni mo mọ me sórí torí ìṣìnà tó ń gan ṣe káàkiri o ló ṣe ń ṣe láti kó guide fún kí ẹ kí n má jáde o kó má bàa kí ni ọba ṣe the same thing tó ń ṣe i don't like this bó ṣe wà yẹn oníṣìnà oníranù ni it's just a flat. mo mọ̀ dada. o lè mọ̀ jù mí lọ. Tito where is your trust? àánú ẹ̀ máa ń ṣe mí ah mama yẹ káwọn kọ́kọ́ lọ máa tó ẹ kọ́ lọ máa pẹ̀kọ́ bànújẹ́ fún ẹ o ah ó ṣọ́ra ẹ ọlọ́run fún ẹ lọ́kọ gidi ọkọ tó dáa báyìí ó dẹ̀ fi ń ṣàkọ àánú ẹ̀ ṣe mí. ṣé mi máa kọ lọ́kọ ni ṣé kí n gbé sórí ni àbí kí n bẹ̀rẹ̀ sí ń pọn lára tó kéde sáré tó pé mo lọ́kọ tẹ́nìkan ní rí. Ah! tó bá ti gbọ́ tèmi mi ti gbọ́ tiẹ̀. Ah, ó bẹ́tà jẹ́ kí n tètè lọ múra fún pàtí ẹ̀ka wá rọ́ọ̀kì rọ́ọ̀kì. báwo ni. ah wọn àwọn kéde á báwo ni díẹ̀. all right well so far so good so okay. mo wà pa mo wà all right um, baby yeah. actually ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀ sọ. ṣé ah. kò sí. Ah, no kò sí nǹkan kan sorry actually um, eh, wọ́n sọ pé sísítà mi sick kan wọ́n pè mí. Ah. Hmm. sísítà ìwé ni. actually o mọ̀ wọ́n. Kánò náà ń gbé tẹ́lẹ̀ so ìgbà tí sickness yẹn pọ̀ gan yà ni wọ́n wá gbé wọn wá sílé ò tí mi tí wọ́n rí. ṣé sickness wọn pọ̀ púpọ̀. Ah, ó pọ̀ ó pọ̀ gan-an ni honestly torí ẹ̀ mo ṣe rò pé tí n bá lọ mi ò ní lè dé mo máa ní láti dúró tí wọn bóyá títí ọ̀tún la ṣá. three days. ẹ à kí n lè fara wọn dáadáa ni. that makes sense dábẹ́ àmàbí ṣé wàá pé wọn kì í bá wọn sọ kí n kí wọn kó wá dàbí pé ọkọ ẹ ò tiẹ̀ kí ẹ. ah, ah no no o ò ní láti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n sísá mi wọ́n burú gan in fact wọ́n máa ń bínú gan wọ́n lè sọ pé ẹn àwọn sick ń sìn ẹn àwọn ọmọ bóyá wọ́n ayé ni àbí kíní kan ló ṣe àwọn mo ti bẹ̀rẹ̀ sí rojú àwọn kiri mo ti ń sọ fáwọn èèyàn àyè táwọn ò mọ̀ ríṣàn pé wọn ò tí ì rí ẹrí ń tòótọ́ wọ́n máa bínú gan mi dẹ̀ ní láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá kò kàn ní sùúrù kára wọn yá dáadáa so wàá lè meet wọn you know. ọmọ ọ burú gan. àwọn ah, burú ẹ fi jọra yín nìyẹn. Ah, no no <laughs> no problem <laughs> ọlọ́wà fún àlàáfíà. àmín àmín. ìgbọ́rọ̀ bẹ̀rẹ̀ máa jẹ. lórí mi gbọ́dọ̀ tó gbé kọ́ mi. kò wẹ́ láti gbé náà ni. kò wẹ́ láti gbé nọ́mbà títì mi. kò ń ṣe dandan náà ah. àbí ṣe dandan náà ìgbà tí mi béèrè owó lọ́wọ́ ẹ lọ́jọ́ kìíní àná o ní kò sówó lọ́wọ́ ẹ mo dẹ̀ ro oúnú pọ̀ ọ̀sẹ̀ o ò fi dandan fún mi náà. ṣé o mọ̀ kọ́ tó fẹ́ fowó tó wà lọ́wọ́ mi ṣe ni. I don't care kọ́ tó bá wọn ẹni kò fowó tó wà lọ́wọ́ ẹ ṣe mi ò wà less concerned kí ló máa kó fáwọn tó bá fẹ́ kó fún kò kàn mí. lọ́ládé ṣé o mọ̀ kọ́ tó ń sọ sa o fẹ́ fi mílẹ̀ sórí ìdúró lọ ni. jóná ṣé nítorí ẹ ló ṣe wá. ṣé kò tó torí ẹ kò tó torí ẹ kì í pè é ni. you shouting. lọ́ládé èmi ń pariwo tó bá ti ṣe tán that's the door. lọ́ládé lọ́ládé. imagine. my dear like seriously you're too sweet What did you do? ìdí nìyẹn tí mo ṣe lè fi <laughs> really? yes of course ọlọ́run ká níbo ṣe bó ṣe jẹ́ ni mo bá fi ẹ ṣàyà. and i'm hundred percent sure gẹ́gẹ́ bí orúkọ mi. níbi tó bá dé yẹn jọ ń torí ọlọ́run má sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá má jẹ́ kórúkọ ẹ ẹ tàbí kórúkọ ẹ ti ẹ̀gùn ẹ because ìwọ fúnra rẹ mọ̀ wípé married woman ni mí and between you and I ó mọ̀ pé ó mẹ́nu bẹ̀ ju ẹni tó nílé gangan lọ. ti tó irú àwọn ọ̀rọ̀ wo ló ń sọ yìí. ẹ gbà mí torí ọlọ́run ṣé mo parọ́ mọ́ ẹ ni ẹ́ ìwọ tó yẹ pé iṣẹ́ ló máa ń wọlé jáde bó ṣe wù ẹ́ ó ń wọlé ju landlord gangan lọ. ẹ ẹ wo bi ṣé níbi tó sọ̀rọ̀ dé yẹn jẹ́ kí n wá ṣàlàyé nǹkankan fún ẹ ṣé ní landlord lòun ó níṣẹ́ mi tó ń ṣe ṣé orí mi mi ò níṣẹ́ kankan ju pé kí n máa wọlé kí n máa jáde lọ like wọlé wọlé òun ká nípa yẹn gbà mí ni ìjọ máa gbé lé ni. ìjọ tí wọn bá wa ń gbé bẹ ẹni tó ní ilé wọn tó jẹ landlord kí ni kó dé bá. ẹ ẹ wo bi ìyàwó landlord báwo ni ọ̀la yẹn ṣe máa ṣe. wọn yes. Uh kò sáyè lọ́la. because mo fẹ́ lọ bá àwọn tó mọ eré ṣe tó lè wọlé jáde wọlé jáde bíi tiẹ̀ yìí náà wọn ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́. ṣé nǹkan tó ń sọ ni pé mo ṣe ń wọlé tí mò ń jáde àwọn kan tó wà tó tó lè wọlé jù mí lọ. ìwọ nìkan kè é <laughs> báwo ló ṣe máa jẹ́ ìwọ nìkan. kálí mi ti wá mọ̀ ni mo ṣe fẹ́ wọlé sí i. eré sì pọ̀ ń bí. níbo nítorí ẹ lọ́jọ́ mi bá kù síbẹ̀. kí tí wọn kí ti fẹ́ kún kí n kí kú fẹ́ kó wọlé tán tọ́lé bá wọn lọ́wọ́ ó dájú ó dájú abiyamọ yẹn. bíbí màá ti ń lọ. <laughs> mi ti lọ. ẹ bá ọkọ yìí ṣá. no problem. thank you. Thank you, of yourself. Huh? Yeah, I'll do that. all right. bí ah. wọn bá ń nírú ọmọ ilé méjì kájọ náà ti kọ fifty fún yàn twenty five lèèyàn máa lò. bó ló ti ń bọ̀. Ah, ọ̀dọ́ lọ́ládé mo ti ń bọ̀ báwo ni. ní táìmì. Ah, kí ló ṣe táìmì. o wá gbóni. mo rí i. Ah, o ò lè pè mí pé o máa pẹ́ dé ni. <coughs> o ò tún pè ní ọmọ kí n máa jẹun ni. Eh? ṣé kí ló ṣe máa pariwo lé mi lórí. náà mi sábà kí ló fa gbogbo nọ́ọ̀sẹ̀sì. kí ló ṣe pariwo lé mi lórí. sórí ẹ pé. orí mi pé jọ́sọ́ sọ fún mi torí ọlọ́run àtìgbà tí mo ti ń dáná fún ẹ tó máa tutù nǹkan. ẹ eh? tó máa pẹ́ nínú ilé iṣẹ́. ẹ tó máa tutù mi ò kí ń jẹ́ ni ṣé o kì í jẹ́ ni ṣé tútù lèmi ṣe fún ẹ ni ṣé o kì í ṣe oúnjẹ gbogbo náà mo ṣe fún ẹ ni. ok mi ok tí báwa pẹ́ mi sọ pé mi mi pẹ́ pé mo wà ní ọ̀dọ̀ mo ń bọ̀ lé ni. èmi náà wà ní traffic ni now. má bọ̀rọ̀ lé mi lórí Mr. Man what nonsense mo lọ látẹ̀ kan wọ́n ti rẹ̀ mí gan wọ́n wọ́n tún bọ̀rọ̀ lé mi lórí lọ́kọ́ rẹ̀ lé o you better respect yourself. èmi. what rubbish. láti ìgbà tí mo ti bá sọ̀rọ̀ ìnájọ́ yẹn tó ti lọ ni kò máa gbé fóònù mọ́ mo pè é pé pé lẹ́yìn létà nírọ̀lẹ́ ṣọmọ kò pick mo tún sẹ̀ndẹ̀ message kò reply. wáyé tó ṣe wá lọ́lé. ọjọ́ kejì sẹ́kọ̀ndì ni mo ti wá lọ́lé ìgbà tí mo délé ẹ̀ mo ráwọn káàzì báyìí gitman ẹ̀dẹ̀ sọ fún mi pé kò sí nílé mo tún wá padà lọ several times mo ti padà lọ síbẹ̀ each time tí bá lọ báyìí bàbá security àwọn sọ fún mi pé sẹ́ẹ̀ wọn ò lè jẹ́ kí n wọlé o á tún máa bẹ̀ mí pé kí n jọ kí n má gbàjẹ́ lónìí òun pé kí n má wà bíbá ẹ̀ mọ́ pé òun lè ṣí géètì fún mi ṣé mo mo tún òpó kì mo tún send message sí Láolú lórí WhatsApp especially tó bá ti wà online ó máa rí message mi báyìí kò dé ní reply mi. kí la máa ṣe sí báyìí. orí mi ò kò tí ma ṣe mi ò náà ni mo ṣe pẹ̀lú ẹ ṣé mo pé tó bá kí mo close máa wọ̀n rẹ̀ it will be a different case because màá lè lọ bá wọn pé kọ́ bá mi bẹ̀ ẹ́ kọ́ mi bá a sọ̀rọ̀ close more, wọn mi really mọ worry. so I don't even know who to go and meet mi ò mọ kọ́ tí máa ṣe ni mo ṣe This is serious. No wonder tí o lè sùn dáadáa ṣé wọn pé àtìdájí ló ti jí I love him I do. Um, anyway can I talk to him. báwo in fact mi fẹ́ kó kọ̀ pé lórí fóònù mi fẹ́ kó wa lólé bá ti délé kó bá mi bá sọ̀rọ̀ ṣùgbọ́n wàá lè máa rí kọ́ńtì náà ṣẹ̀ wàá lè mú nǹkan tó ń ṣẹlẹ̀ gangan wàá lè ti délé kó bá mi sọ fún mi tell him that I am sorry I am sorry pé mi ò mí ní bẹ́ẹ̀ pé ọjọ́ yẹn mo kàn ń ṣeré ni mo kàn fi ń ṣakọni mi tẹ mo kó máa lọ mo kàn ní kémi náà fi ṣakọ díẹ̀ ni ọlọ́run mi. aṣọ ti ẹ̀ lé. ọlọ́run tell him I love him he's my life he's my everything. He's, he's mo ti gbọ́ it's okay I will do all that I will do anything for you but on one condition ọ̀gá nísìnyí wọ́n <laughs> ti hug me. kí ni condition. ah tí n bá ti gbẹ nígbà òjò ìwọ náà máa gbà mí nígbẹ̀rùn condition. yes. irú condition wo ni. èmi ti fi ẹ parọ́ lánàá mo jáde nílé mo dẹ̀ pé kí n tó délé mo wá sọ fún bàbá yìí mo ní ọ̀dọ̀ ẹni mo wà in case tó bá pè é ṣó ń gbọ́ mi hmm. wàá defend me, wàá sọ fún pé tòótọ́ ilé ẹni mo pẹ́ sí tó bá ti ṣe fún mi èmi náà ló ṣe tiẹ̀. ọ̀gá madam ibo lẹ́yìn gan wà nù ibo lẹ́yìn lọ́tẹ̀ fi dájú ìfọkànlẹ́. ṣé ìyẹn ló fẹ́ máa sọ́nsìn àbí o máa ṣe fún mi. Hmm ọ̀rẹ́ kọ́nà máa ṣe é o dúpẹ́ fẹ́lẹ́ dẹ orí yìí o dúpẹ́ dáadáa. kí ló ṣẹlẹ̀. Ah, wọ́n pè mí. Ah. don't say. Ah, ọlọ́run ló ní pé kí sáré lo thirty six nǹkan sáré sense ní sáré ọpọlọ mi if not so ọ̀rẹ́ àti kó wálé mi àjọ ọ̀nà. tètò ni àtijọ́ di single pọ̀. àti kó wá sí ọjọ́ mi. ó ti pè é láti àná yẹn. Oh ó wẹ̀ ní gbé. bọ̀dọ̀ níbo ni ọgbọ̀n ló lò lò àti tó. ló ti bẹ̀rẹ̀ hmm. kí n tiẹ̀ ó jẹ́ jẹ́ ká wọ́n ilé tó mata ẹ̀sìn tó sọ he is my love he is my life ṣé òun jẹ́ ká wọ́n your love your life náà. kí ló wá ṣe lè fẹ́ máa blackmail mi sí. mi blackmail mo kàn ń sọ fún ẹ ní. mo jọ torí náà mo rí ọ̀rẹ́ mi wá bá mi lò wá bá mi lò. nífẹ̀ẹ́ wọ́n ga o ṣé yóò mú ọkùnrin yìí gangan ni áńgẹ́lì tí ọlọ́run mọ̀ sí ẹ̀ in fact mi ì tẹ̀ mọ́ tí mo fẹ́ sọ. ọ̀rẹ́ mi máa ti sọ̀rọ̀ tó ní mi gùn ti sọ̀rọ̀ tán ọlọ́run jẹ́ kí n sọ̀rọ̀ tán ọ̀tá mi fẹ́ ìjà wèrè lánàá àtijọ́ tí mo ti délé ayé àtijọ́ tó ti bí mi ṣá àtijọ́ tí mo ti ń fẹ́yàn lálẹ́ tí mo ti mọ̀ yàn. mi ìpàdé ẹ̀dá alààyè kan bíi bọ̀bọ̀ yìí rí mi rí kéèyàn ṣe nǹkan tó ṣe tó ṣe lánàá tó ṣe fún mi. ń jọ sọ fún mi kí ló tó ṣe. Ah! ṣé tilẹ̀ nìkan ni mo ṣe sọ fún ẹ ni ìyẹn kéré orí mi yẹn kéré sórí ah! bó ṣe ń fi ìwé papers hàn mí tí mo tá à ń ṣe ìfà tínú mi ń dùn tí mo rí wá náà ah! ló bá gbé gift yìí jáde àgbáníkíní bá ṣe ló bá di irun tí mo wọ̀ sórí. Ah, eh! èmi náà ń wò náà pé mi ò rí eléyìí rí. Ah, ah, ó ní bíbí ṣó láìkẹ́ ní one thousand pounds mo rà á fún ẹ. one eh, lọ́wọ́ one thousand what. ló bá tún gbé báàgì jáde ló bá ní ṣé ò láìkẹ́ mo ní gúúsì mi ṣe ní lọ́ọ̀bù ẹ̀. ṣóyè sọ ìgbà tí mo ní price ilé mo fẹ́ dàkún èmi gúúsì bàgán náà ló ti. ọ̀rẹ́ mi kò tán síbẹ̀ o. <laughs> ṣe ń sọ̀rọ̀ lọ́mọ kò gbọ́ pẹ́kẹ́ lórí fún báníà kí ló dún lórí fóònù ẹ̀ báníà. mi tẹ̀ wí oúnjẹ owó pé bí ọkùnrin kan ló sẹ̀ mẹ́sẹ̀sì mi. báníà mi mọ̀ pé mẹ́sẹ̀jì wọn náà kémi ṣí mẹ́sẹ̀jì ẹ̀ kún un báníà kò sí wàhálà bá ti ń dẹ̀mọ̀ mi ṣe kankan bá dẹ̀ ṣí mẹ́sẹ̀jì bá rí alert ló bá send two point five sí mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo dúnkẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo dúnkẹ́ ọ̀rẹ́ mi mo ṣe rí alert two point five ló fẹ́ kí n fowó ṣe ló bá ní àṣọ̀hún lè fún mi lówó ni wọ́n fẹ́ kí n wà happy àmú ni mo wà happy bá ní òkè no problem pé two point five yẹn o èmi á kówó yẹn o pé màá lọ fi bẹ̀rẹ̀ ilẹ̀ tó rà fún mi. no you, don't say pé ilẹ̀ tó ṣẹ̀ fẹ́ o ti fẹ́ bẹ̀rẹ̀ ráì. mi ì tí láǹdì jẹ́ ń láǹdì ọ̀rẹ́ ló bá ní kí lèmi mi ṣe two point five million lọ fi ń kọ́lé ni pé kí mi má wọrí o kí mi má wọrí tá bá dé láti dùbọ̀ wọn máa fún mi twenty million naira tí máa fi bẹ̀rẹ̀ ibẹ̀ sorry twenty what. million naira twenty million naira. ó ní ah, abébí mú ní ẹ̀ṣẹ̀ máa lọ Dubai ó ní ah, pé ká lọ fún holiday ní Dubai náà. Ah, eh, eh, eh. ó lóun máa ṣe first class pé ṣe bí mi ti wọ first class yòówù ndẹ́fẹ̀ kí n enjoy ara mi pé àjọ máa lọ Dubai tá a bá ti dé láti Dubai yìí o pé màá wá bẹ̀rẹ̀ site ẹ̀ pé tó bá dẹ̀ ti ṣe ìgbà díẹ̀ o a máa lọ China a máa lọ kó àwọn fọ́nrán. ẹ ẹ ṣó ń lọ sí Dubai. ṣé o ti rí nǹkan tí mo máa ń sọ nípa idiot tó gbé mi sínú ilé ẹ eh, ṣé òmùgbà tí mo ti ń bá sọ pé mo fẹ́ lọ Dubai tí ò dá mi a ní kí yóò rí ọkọ alálùbáyé káàkiri orí ẹ̀ pé. a lè jọ lọ a lè plan ẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ náà a lè jọ lọ. ìwọ má tiẹ̀ ṣe yọnu jẹ́ kémi tiẹ̀ wo owó visa ẹ̀yẹ kan bẹ́ẹ̀ mi sanwó tíkẹ́ẹ̀tì ọ̀rẹ́ mi. má sọ fún máa ṣe visa fún ẹ ló ní visa máa wò rí má fún five hundred thousand ọ̀rẹ́ mi. o kò lè má bàa wọ first class o tó mi mọ etí mi rò pé first class ẹ wọn gan dàbí bíi two point something or so lóun ta ticket. tún ní first class. bọ máa fún five hundred thousand ṣùgbọ́n ọkọ ẹ dìbẹ̀ ìfowó kun náà. a fi kun. ọ̀rẹ́ mi bá mi dúpẹ́. ọlọ́run ṣe ń bọ́ ẹ́. torí bákan rẹ mi ọkọ mi náà lè yẹ ẹsẹ̀ mi báyàwó sí i. àwọn ọmọ rẹ mi ò sí. tí mo gbé kalẹ̀ àríjìnà mi lápòkè òkèèrè o. ọládé ti ta ilé iná tún ṣó direct ni ẹ máa gba tèmi <laughs> in fact mo máa take over láti sin ìlọ ni gbogbo ogun àti ète obìnrin tí n bá mọ̀ ni màá lò báwo. wà á òkè. o mọ ní tí àbúrò mi dẹ̀ sí ni wà ní kò fẹ́ kan lórí kíchìnì àkùrọ̀ mú nǹkan tó bá wọ̀ ẹ́ ń bẹ̀. <laughs> ẹ má wọrí ah. ẹ má ṣe yẹn mú wa òkè báyìí àdúgbò fọlọ ṣé wàá pa. tó wáyé ṣé kò ṣe lórí ọ̀rọ̀ lọ́ládé ló wá rí mi fún sá. Ah, <laughs> actually torí lọ́ládé ni mo ṣe wá rí yín sórí ibi tó mọ má mọ má mọ má lọ sọnà ọ̀rọ̀ ládé rárá rárá sì sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ládé gbọ́n kankan pẹ̀. no ẹ hold on ẹ má ẹ má ti fún mi latitude because èmi ò wá bẹ́yìn torí lọ́ládé o àwọn nǹkan tí ò yé yín lèmi wá fi yé yín ah bẹ́ẹ̀ ni because ìgbà tẹ́mi kọ́kọ́ mọ̀ yín mi ò rí bí èèyàn burúkú ẹ̀dẹ̀ náà is gone ah èèyàn burú gan o tẹ́ bá gbọ́ àwọn nǹkan tí lọ́ládé ti sọ ń pa yín no mi ò fẹ́ kẹ́rí mi bí alábòsí o àbí pé bóyá mò ń try láti jiyàn lẹ́sẹ̀ ọlọ́run kúkú ṣe ẹ̀yin àti ẹ̀ ti jà already kì í ṣe gbogbo yìí mi mo ṣẹ̀ṣẹ̀ wàá dáàrin yín irú kẹ́ má sọ pé oníkebèkebè ni mí wọ́n dẹ̀ máa ń sọ wípé ìwọ ọmọ báyìí òun ló mọ́ ọmọ ṣòkìgbẹ́ ah ọ̀rẹ́ mi sọ̀rọ̀ gan o ẹ ó sọ wípé inú ilé yín o shrine kan wà ń bẹ́ẹ̀. èmi. Hmm? ológun wo lẹ ṣe. Ah, kí ló lè tẹ̀lé ìṣògùn owó. kódà ó sọ wípé ẹ lè ṣe. kò mọ tèmi ò gbé fúkẹ́ ọládé sọ bẹ́ẹ̀. pé tóun bá jarun pa tóun bá tiẹ̀ kọ lóyún ó kàn ṣáà máa wà bẹ́ẹ̀ digbí ni. Ah. ẹ ó nígbà yìí wọ́n ti wá ń rò pé kí ló ṣẹlẹ̀ kí ló lè dé kí wọ́n máa kówó fọmọbìnrin tó tó yìí kó dẹ̀ má fọwọ́ kan lòun bá fi tipátipá ti ẹ̀rùn mọ́ ní lára ń jọkàn ló bá rí pé kò dìde náà síbẹ̀ kó tó di pé òun lọ discover pé shrine wà nílé ibẹ̀ lòun ti wá conclude pé dájúdájú connection wà pẹ̀lú shrine yẹn àti àìlèṣe yín pé oògùn owó lẹ ṣe. bẹ́ẹ̀ ni ó dẹ̀ sọ ó lóun ò rán yín tòun o ó ní bóun ṣe wà yẹn <laughs> òun máa gbá yín débi pé ẹ̀rọ ọlọ́run kó á báyìí. bí mi náà lọ́ládé. bẹ́ẹ̀ ni ibi tó báyìí jẹ́ dé ẹ wo ọlọ́run nìkan ló lè tún yín ṣe hmm, ó sọ̀rọ̀ gan o ó tiẹ̀ tún sọ ó lẹ ní máa tó dọ̀. èmi máa tó dọ̀ ẹnu tí mi ò rún. ẹ̀ṣọ́ ó sọ owó lẹ́nu yín rùn pé kíyàn tiẹ̀ tó súnmọ́ yín báyìí ní máa bù tí i ní. èmi ẹnu tèmi rùn ẹnu mi ò rùn náà. àmọ́ èmi ò dẹ̀ wá rí bẹ́ẹ̀ torí àtìgbà tèmi ti débi kò rùn sí mi mo yá ẹ jẹ́ kí n súnmọ́ yín kí n wò náà ṣe pé ìsúnmọ́ ni báyìí ni àmọ́ ìṣe ni ẹ jẹ́ n wò náà àbúrò lọ́ládé ò pè ní. kàyé ìmájì. ẹnu yín ò rùn ọ ọ̀rẹ́ mi ò dé bẹ̀rù Ọlọ́run kí lè ra ẹ̀ ń gbà ẹ̀gàn ló ṣe ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ mi. ṣé èkúté yí mi. Ah, ní sọ̀rọ̀ ẹ jẹ́ kí n wò lẹ́ẹ̀kan sí torí ó dà pé Ah. Ah. ti yé mi báyìí. ah lọ́ládé ò kì í ṣe èèyàn mo dẹ̀ sọ fún lọ́ládé mo ní ọmọbìnrin gbọ́dọ̀ máa wà kàtìkàtì báyìí kò dáa kí ló fẹ́ gbà nǹkan tó ń ṣe ẹ́ ah, kò sí nǹkan tó ṣẹnu yẹn ẹ ní sùúrù ẹ jẹ́ ìfarabalẹ̀ wọ́ọ́. solve problem tó wà lẹ́yìn àbí kí n náà tún maybe we should just continue to beg him. I don't like that You ò ṣe fẹ́ gbọ́ rárá I mean beg for what ṣé máa gbà kó sọ rẹ̀ lọ́nà mọ́ ni no kò possible ah no no no bọ̀bọ̀ yẹn jọ rẹ̀ lójú gan ṣé máa gbà kó sọ rẹ̀ lọ́nà mọ́ ni no it's not done ah to bá rí nǹkan tí bọ̀bọ̀ yẹn fi ojú mi rí iṣẹ́ ni bàbá yẹn lé mi dànù nínú ilé bíi ajá ló sọ pé ẹ ọ̀rẹ́ ti wá o òun ò lè fẹ́ mọ́ torí pé ó lóorùn ní onídọ̀tí ni pé in fact ọ̀rẹ́ wa ní body odor yes ó ní pé tí wọn bá fẹ́ súnmọ́ ọba ìtàn àbájọ fẹ́ ṣeré òun máa ń fi pef síbí ìbàyẹn kó o má bàa gbóòórùn anything. he can say that No mọ dáadáa ni he won't say that. says wo hmm, kò sí nǹkan tí yóò sọ tán wo jẹ́ tí wọ́n á bust brain ẹ̀ ṣorí ìgbà tí mo débẹ̀ iṣẹ́ ni mo bá òun àtobìnrin nínú ilé tọ́jọ́ ń lọ mọ́ra wọn náà ń tẹnubọ́ra wọn lẹ́nu náà ń ṣe oríṣiríṣi ó ṣe wípé òun ò rí mi bọ̀ èmi mọ̀ pé ó rí mi yes ó mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni ó fẹ́ kí n fi ojú ara mi rí pé òun ò rán ẹ́ ah, ah. this is serious hey kí la máa ṣe sí báyìí. kò sí nǹkan kan ẹ má wulẹ̀ dára yín láàmú kò sí ọ̀tá lè ṣe sí ọ̀rẹ́ because that guy is so useless as a matter of fact ó sọ wípé tí ọ̀rẹ́ wa bá déwájú òun báyìí pé ọlọ́pàá lòun máa fi gbé yá ó sọ pé o lè ní wípé torí owó òun ló ṣe fẹ́ òun. lálẹ́ rẹ̀ sọ mi lálẹ́ rẹ̀ sọ mi dúró mo ṣe fẹ́ òun kò lè sọ because lọ́mọ́nì gan mi ò kí ń béèrè owó lọ́wọ́ ẹ̀ kó tó fún mi lọ́wọ́ ó máa kó òun yẹn fún mi ni ó dẹ̀ mọ̀ pé torí owó kọ́ ni mo ṣe fẹ́ òun he knows I love him ó dẹ̀ mọ̀ pé mi ẹ̀wù torí owó it's not possible no sórí gbogbo ilẹ̀ tó fún mi gbogbo everything tó ti rà fún mi mo lè return it i don't need his money i love him i need him òun ni mo fẹ́ kò kì í ṣòwò ẹ̀. o lè láàmú gbogbo yẹ i don't date him because of his money it's because i love him kò rún ẹ lára yóò fẹ́ gbọ́ anything yeah ó ní gbogbo nǹkan tóun ti kó fún ẹ pátápátá wípé kó o máa lọ kó o lọ jẹ in fact ó sọ wípé ọ̀rẹ́ wa máa ń ṣe bí ẹni tó ní àgànà pé ó máa ń ṣe bí ẹni tó ní skánskán wípé ìgbà mi akọni wà burúkú kan ni ó ṣe tó ń bá gbè sílé ṣé bó ṣe máa ṣe bí wèrè nìyẹn àbáwọn ọmọ tó bá bí fóun bó ṣe máa ṣe bí ẹni tó ti yí lórí mi yẹn ẹ níyàn ọ̀rẹ́ ti wá it's over between you guys owó ọ̀fẹ́ rí ẹ mọ́. it can never be over it can never be over. kí a máa ṣe sọ̀rọ̀ tó wà ní. it can never be over because I love him. ẹ̀kọ́ ni mo bínú sí ọ̀rọ̀ club ò ṣe club ni mo rí ní club inú wájú wa club ó dẹ̀ ń bá girl kan jó ó dẹ̀ jealous is it a crime to be jealous? no it's not a crime now ó ń ṣẹlẹ̀ ní relationship now ṣé òun bá rí ìṣẹ̀lẹ̀ kọ́ iṣẹ́ kò ní wá jealous ni ẹ̀dá òsè mi ìbínú sí mi mi ìbẹ̀jẹ̀ lójú mi kò ní iṣẹ́ kárí ẹ̀ mi nítorí pé ó parọ́ fún mi tó bá gbọ́ sọ fún mi pé ah, owó wà lọ́wọ́ mi bò mo ní ìdẹ̀ mo fẹ́ lu mí ní bínú sí bọ́wọ́ wọn pé owó wà lọ́wọ́ ìdẹ̀ pa wọ́n fi pé kò sówó lọ́wọ́ ẹ̀ mo lè rí kí n bínú sí díẹ̀ pé kí n kọ̀ ṣàkárẹ̀ díẹ̀ that was it ìwọ ló fẹ́ lọ bẹ́ẹ̀ tó bá yọ ajá sí èmi ò sí ń bẹ́ẹ̀ because ẹ máa bẹ̀rẹ̀ ayé ń gbà yín bọ̀ tèmi ti sòtọ́ ọ̀rọ̀ fún yín ẹ jẹ́ kí bọ̀bọ̀ ìmọ̀ bá ti ipa ọ̀rà ipa ọ̀tà ṣọ́kùnrin ti tán ni ó lè bá sòtọ́ ọ̀rọ̀ Guy tí bá sọ wípé ọ̀rọ̀ ẹ̀ ó yé mi irọ́ ni mo pa because mo ti dájókòó mo ti ru ọ̀rọ̀ ẹ sọ̀tún mo dàrú sósì ṣé ọ̀rọ̀ ẹ ni wá ṣá because attitude there lately kò i mean kò tálí pípọ̀ rẹ̀ ni wá ewu ni ká máa báyọ̀ rìn ká má lè báyọ̀ sóòótọ́ ọ̀rọ̀ so now tell me what is the goodness in of friendship tó jẹ́ pé a lè bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀ àdánù bóyá torí kò dẹ̀ lówó jù wá o máa ń feel bí pé ẹnu wa ń rùn àbí a nílàkàyè láti bá ẹ sọ̀rọ̀ ayé rí bẹ́ẹ̀ yẹn o yes first and foremost a bá ẹ sọ̀rọ̀ lọ́ládé àbábẹ́ sọ we spoke to you several lórí ọ̀rọ̀ ọgẹ́ ọlọ́ládé yìí àmọ́ kí ló ṣe ó fi àdá ó fi àáké ó fi kọ̀rì ṣé ọ̀rẹ́ lọ́ládé ló tún wá kàn báyìí tó yẹ kó máa fẹ́ I mean where is your dignity as a man where is your common sense tell me. ẹ ẹ pé mi tán ẹ hm. nǹkan tó ń ṣe yìí ò mọ ọpọlọ wa o cause as we dey we don dey street no be today. tell am and this thing wey you dey do we we don do am kò ṣeré nbẹ and notice kankan nípa ẹ ó dà pé owó tó níjù wá lọ yẹn ó máa ń gùn ẹ gan ó máa ń rò pé kò sẹ́ tó lè bẹ̀ sọ̀rọ̀ kò tó bá tẹ̀ máa ṣe kankan fún ọmọdé yẹn kò wá ṣe kó bá lọ fi ọ̀rẹ́ ẹ̀ dùn kó tó fàǹdì lọ́dẹ lọ kó tó dẹ̀ kí n bí ẹ lówó àbí owó ní gbogbo nǹkan bọ̀ má gbàgbé o pé tóbi tíyẹn bá ṣe obìnrin ó láwọn ìṣẹ̀ tíyẹn máa ń ṣe obìnrin tó yẹ pé tóbi yẹn gan máa ṣèkà fún ẹ <laughs> bàbá làwọn gan á bí ẹ pé ìwọ gan hmm o try lọ́dọ̀ títà dẹ̀ ń sọ̀rọ̀ èyí tó bá máa ṣèkà fún ẹ gbogbo owó tó ń gún ẹ tó ń lè kó ṣe gàgà ẹ akọ wà lẹ́lẹ̀ kan náà. Eh, eh, eh, màmá má sọ̀rọ̀ lóde rárá rárá ah, owó ló ń wálẹ̀ mo ṣe lọ́ládé ni ṣé mo ṣe ni wọ́n lọ kí ló fẹ́ ṣe fún mi kò lè ṣẹ́ ní tìfún kọ́mọ mi náà kọ́sí mo ṣẹ́ ṣùgbọ́n ní tẹ̀sán àwọn pa yìí yá dúró mi ló ti ń tẹ̀lé mi náà ah, ó náà nǹkan tí mo ti ń observe nínú nínú ọ̀rọ̀ lọ́ládé náà lọ́ládé tó yẹ pé àbátí máa mọ ọkọ̀ kan ṣé bó ṣe ṣe fún títí tẹ́lẹ̀ nìyẹn náà ó kàn change torí owó ìlọ́lá ti ń tẹ̀lé mi ok ọ̀rẹ́ yẹn tẹ̀ ń sọ ń pa ẹ̀ pé bóyá mò ń fẹ́ ọmọ rẹ tẹ̀ ń sọ̀rọ̀ pọ̀ rẹ̀ pé ó jẹ́ ọ̀rẹ́ rẹ lọ́ládé kò jẹ́ ọ̀làdé ọmọ gidi ni tító tító ó jẹ́ kí n mọ gbogbo àṣírí lọ́ládé gbogbo gbogbo àṣírí tó jẹ́ pé tó yẹ tẹ̀lé mi tó ṣe é ṣe wọ ẹ̀ kiri tó jẹ́ kí n mọ̀ so kí lẹ̀ ń sọ tító bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀yìn gangan mo ti fọ́ ìlọ pẹ̀lú ẹ̀ ṣe wá fẹ́ gbọ́ títí tó ti wọ́n wá mi báyìí tó tó bá wá mi bọ̀ wá mi báyìí sí tó bá wá mi wá ó máa ra nǹkan wá ó máa bá mi gbé àgbàgbé ẹ̀dá ní báyìí tí ò bá yá surprise àyà spa aya mega chicken aya the place ó máa ra nǹkan wá fún mi tí n bá rí ibo yìí máa tanná ọmọ yìí kò béèrè wà nira lọ́wọ́ mi rí wà nira ni ò tí ì jábọ́ sí lọ́wọ́ so kí lẹ̀ sọ sọ ni decide for me now. Yeah, true, true, true, true. Yeah, you're right. At this junction, you're very, very right. You're very, very correct. Alima decided for it. Yes. Yes. Remy. At this junction, èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí mọ́. I mean, he's right. Àgbàlagbà ni ó ti sọ wípé a lè là lé òun lọ́wọ́ ẹni wá ń rìn nǹkan kí nǹkan whatever keep your opinion la always interested you understand so gbàgbé ẹ èmi ò ní kọ́kọ́ sọ wíwọ̀ ìmọ̀ done. èmi ò ní kàn sọ ju pé ká máa lọ lé lọ. alice o ti fall in love. olówó o ti fall in love òun lẹ O, ti fall in love. pẹ̀lú ọ̀rẹ́ lọ́ládé ex girlfriend ẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó rọ́ǹgì bẹ́ẹ̀. ọ̀rẹ́ wa tó lówó ó jẹ́ ká mọ̀ pé ayé ò le tí èmi náà bá dẹ̀ fẹ́ ìyàwó ẹ̀ ayé ò le. ìyàwó hmm. àìkú ló bàbá ń bẹ̀. Ah, ikú ikú gidi ikú ọba bàbá mi sọ ọ̀rọ̀ mi kọ̀ bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ mi sọ. wọ́n ti gbìdẹ́ drink for house drink dem. tí wàá rò bẹ́ẹ̀ mo ti máa fún yín. kí ni mo máa gbé gbé fún ẹ̀mí mi lẹ́yìn lọ́wọ́ rí inú mi lé mi ọ̀rẹ́ mi ọkọ ti pé ìyọ̀ àpò sọ̀jọ̀ wàá gbé mo drive kò sí o kò sí láyé ti mọ̀ tọ́jú ìwọ wa. mo ní láti rí ẹ̀kẹ́ mo ti sọ di red. ọlọ́pàá ò lè mọ̀ dẹ́ndẹ́n tó ń nà. ẹnu. Sọ kúrò lóbẹ̀ tí tọ́lọ́pàá ló mú wa lé mi. Má wọlé. Má wọlé ní tí mò ń sọ fún ẹ ibẹ̀ ní wà lọ fún ẹ fẹ́ǹsì lè in case àti dágbáná pẹ̀lú ọ̀gbọ́n kan tó bàbá tó kọ àfi ní client ẹ ọ̀dẹ̀ ní client ẹ tó ń gbé nìyẹn pẹ̀lú j mr alẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ ṣe oh, jẹ́ kí lọ́ọ́ fi sáàtì kan tó kù kàn wá. gbaina sí i. ilé orúkọ yìí kan lágbára gbaina náà. stop na why are you running like that? stop now. <laughs> Ah, ah. <laughs> Baby, I went out. Should I dágbére fún mi kó tó jáde? Inú ilé ilé mi àti ẹ wà, o fi mi sílẹ̀ inú ilé yìí lọ, àbí? Èyí oúnjẹ náà, o kí ẹ o wọ ìgbé àmàjọ mi jẹun. Is that it? Bó ṣe mú ẹ lóyún You now do as you please, right? But baby, I, I think I told you I was going now. You told me what? You think what? Why? Ah! Now you listen to me carefully. Read my lips. When you know it, Ò ń The next time tó bá tún rí inú mi tó nìyẹn, mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí wàá rí pé If you dare try that nonsense with me again or you create you, you by any means disrespect me in this house, I swear to God I will kill you. Ìkànnì èmi àti àgbọ̀pẹ̀ Ọlọ́run. baby mo kú mo kú mo gbé mo dáràn yé yé yé wàhálà wà á ah! lẹ́yìn tó jẹ́ pé àtijọ́ tí mo ti fẹ́ kò ṣe báyìí sọ̀rọ̀ sí mi rí wọ́n máa lóun máa pa mí mà ní tó jẹ́ pé idiọ́tì tí mo ti torí ẹ̀ ṣe gbogbo wa láyé ó ti lomi lomi lomi lomi mi ò dẹ̀ rí kọ́bọ̀ bá igbá lọ́wọ́ ẹ̀ rí but ṣèbí lọ́ládé sọ pé ó máa ń kówó fóun ni ó ralẹ̀ ó ra gbogbo ẹ̀ kí ló ti tèmi wá yàtọ̀ àbí lọ́ládé ń ṣoògùn fi gbowó lọ́wọ́ ẹ̀ ni ṣe lẹ́kùn méjì mi ò ní padà pàdánù báyìí kí n yà tètè gba nǹkan tí màá gbà lọ́wọ́ ẹ̀ o kí n gba nǹkan tí màá gbà lọ́wọ́ Láolú kí lè tó pa mí dànù o ah, ikú bíi ti báwo. Ah. no mi ò fẹ́ kó conclude bẹ́yìn ah, ṣùgbọ́n ó lè jẹ́ pé bóyá òun náà busy pẹ̀lú ọkọ ẹ̀ and nǹkan tá à ń gbàdúrà fún náà nìyẹn ipe kí kó tiẹ̀ serious pẹ̀lú ọkọ ẹ̀ kó yẹ máa kọ́ rẹ̀ kùnrin kiri. báyìí mo gbà kọ́ tó sọ nǹkan tèmi náà fẹ́ fún nìyẹn bó ṣe ọkọ ṣẹyẹ ọkọ ẹ ló máa ní kó má gbé fóònù mi ni àbí tító ló máa busy to the extent pé kò pick call mi okay let's assume pé ó busy ṣé tító máa ní pé rí miss call mi látọjọ́ yìí ni I've called her severally ni ló wá gẹ́ tèmi náà confused o ah! àbí ká lọ síbẹ̀ lọ́la ká lọ find out bóyá wà òkè kó má yẹ pé nǹkan kan ti ń ṣòun náà just like you here wàá sunkún làárọ̀ wàá sunkún lọ́sàn-án wàá sunkún lálẹ́ nítorí láolú ah tired. Laulu. He's my life, he's my everything. I love him. He's everything to me. I'm sorry. You ò mean láti hurt ẹ. Yeah, but you see, I know you love him. But he doesn't love you love is meant to come naturally. If it doesn't, you cannot force it. Because if you beg to love him, you will beg to maintain it. You can face reality. I know. I know. Dẹ̀gbọ́n tiẹ̀. Bọ́kí tó gbà. Mo ní láti rí Láolú. Láolú no need to comfort But my allegations don't feel so me mo ní láti defend ara mi that's only when like i'm be done with him because i love him i i i need to create an impression he has about me. i love him i love him. How about you, rí. fọ ṣọ́ọ̀pù títọ̀. ó ti wà ókè. ó ṣọ́ọ̀pù ló ṣe wọlé bébí wo ló ń dúró báwo ló ṣe wọlé gan-an. kí ni fún kí ni. mo ní kí wá ṣàlàyé fún ẹni pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ yẹn mo kàn ní kí n ṣakọ díẹ̀ ni. ọ̀rẹ́ mi ò tiẹ̀ dá mi lóko tí wàá bá mi bẹ̀bẹ̀ kí n ṣó bá mi bẹ̀ ẹ́ ní kó má bínú sí mi. ṣé kì í ṣe pé ó ń stress ẹ. no no no kó fẹ́ máa fún mi ní ẹ̀jẹ̀ kì í ṣe jọ̀ọ́ wo kó tó fẹ́ rí ló ti rí yẹn kó sì mọ̀ kó tó wá ṣe ní ìbàdàn mo máa wo bí a bá ti mara o bí a bá ti meet o sórí ayé ìṣòro ẹ̀ ní kò ṣẹlẹ̀ rí wọ́n fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ yìí bó ṣe máa ń ṣẹlẹ̀ dáadáa so nǹkan tó bí ẹ̀rẹ̀fẹ̀ rí náà ló ti wá rí nígbà so tó bá dẹ̀ so ẹ̀ bọ́ títa kò kẹ́ra tó kò nílé fún mi. tó bọ̀ kó bọ́ta ni. palẹ̀ nígbà tó wọlé lẹ́kọ̀ọ́. mi ì ṣe é ti bínú gbà mo ì mọ́ àti ìgbà mọ́ ah god ayé mi ti bàjẹ́ honestly mi mọ̀ pé ti tó lè ṣe owó kan báyìí fún mi ah god. so ti ati àti ẹ in a million years me ni ever ro sí you don't understand i understand ṣòro jẹ́ kí èmi sọ fún ẹ gbogbo àwọn ọ̀rẹ́ ọkùnrin to ma ń kó kiri yẹn èmi mọ̀ pé ó fẹ́ gbogbo wọn ni yes èyí tí wọ́n pè ní hundred percent of course wọ́n fẹ́ yín now ah like i said ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò yí kò wọ́ bẹ́ẹ̀ jẹ́ kára náà gbéra báyìí ká lọ sílé ọkọ ẹ̀ ká jẹ́ kí ọkọ ẹ̀ mọ gbogbo rọ́dọ̀rọ̀ ọ̀dọ̀ òṣì tó ń ṣe káàkiri let's expose her. by that time láwọn máa realize wípé irọ́ ni gbogbo nǹkan tí ọmọ yẹn sọ fóun irọ́ ló ń pamọ́ ẹ̀ ẹ̀ dẹ̀ wọ́n dẹ̀ padà sọ́dọ̀ láwọn that's all. no i won't do that i won't pay evil with evil mi ní ṣe bẹ́ẹ̀ ilé ìrùn ni tọwọ́ mi dàrú kọ́lọ́ má jàre kò ní tọ́wọ́ mi ṣẹlẹ̀ mm-hmm. ṣùgbọ́n ọ̀rẹ́ àwọn èèyàn ní understand tí bá da ilé ẹ̀rù lèmi wá ní à ẹ̀ rí ó sọ mọ́lọ́mọ dídá bí mo ṣe dà ó mọ ọmọ da ilé ọ̀rọ̀ ẹ̀rù ọ̀rẹ́ burúkú ni èèyàn mélòó ló fẹ́ mọ nǹkan tó ṣe fún mi n ò ní mọ nǹkan tó ṣe fún mi kí ni mo lè fẹ́ gbà ń díẹ̀ kò sí nǹkan tí màá gbà ń díẹ̀ tí ilé ẹ̀ bá dàrú kò sí nǹkan tí lè fọkọ ẹ̀ ṣe ṣé ibi tí tó ṣe wà yẹn mo fà sí ọwọ́ ọlọ́run àfi tí kò bá sí ọlọ́run nìkan ni ṣùgbọ́n tó bá rẹpọ̀ ọlọ́run wà. lọ́ládé today I respect you more you are strong and you have a good heart despite the fact wípé èèyàn gba ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ìwọ tún lè láti save home ẹ̀. ah this is strange. I mean, look at you. Warai. Ọmọ díẹ̀ ó pa ẹja, ó dájẹ́. Ó pa ikú, ó dájẹ́. Ó wá pa àrọ̀ gidigba báyìí, ó wá ń wá ẹni tó máa assist ẹ̀. Ṣé o mọ̀ pé a wí fún ni kó tó dání àgbàjàkadì ni? Èmi àti Báyọ̀ wá kìlọ̀ fún ẹ tó lórí ọ̀rọ̀ yìí, isn't it? we spoke to you severally that leave this girl ibi tó fẹ́ ra wọlé kò ń ṣe nǹkan tó yẹ kó ra wọlé nìyẹn ibi tó ń gbà yìí kò sọ wọn bẹ̀rẹ̀ rárá àmọ́ kí ló sọ ẹnu wàá ọmọ káwọ lówó tó ẹ sòwò táwọn ṣe lówó tó ẹ ànílà káyè láti fi advice ẹ nìyẹn òun náà ló fẹnu ara ẹ sọ wípé àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí ni máa date girl yìí nǹkan ò lọ normal mọ́ most especially anytime tẹ bá jọ bára yín kẹjọ tẹjọ ní nǹkan ṣe pọ̀ ìjọ yẹn báwa á rí sí bad news ní how long do you want to continue like this how long you fẹ́ ṣe lè dá a lè sọ fún ẹ o a sọ fún ẹ àmọ́ rárá o báyìí mo ṣe máa ṣe nǹkan mi kò tẹ̀lé yípadà òun lọ́rọ́ ẹ̀ ò tẹ̀lé jẹ́ǹjọ́ nǹkan tó bá fẹ́ ṣe yẹn agídí ọkàn yẹn agídí inú yóò ti wà nù ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n ló máa ṣe ṣé kò tọ̀ ẹ́ báyìí. o mú nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí pé kò yé mi mú gbogbo ẹ ti dàrú pátápátá. o ṣe ń dàrú. àsìmí wọn mo ṣe lè pò tẹ ibi tó ibi tó tó dé lára mi yẹ kí sáré sọ fún wa àti báyọ̀ pé ah wọ́n sọ fún mi pé kò sí àwọn tí mo ti fẹ́ gbọ́dọ̀ yìí lọ tọ́jú ẹ̀yìn méjì lọ ọ̀rẹ́ sọ mọ̀ pé òkú kì í farapamọ́ tẹ́tọ́ máa máa sí sórí ibi tọ́rọ̀ èdè àmì ah, ìwọ farapamọ́ fún yín ọ̀rọ̀ yìí ti ó ti kíni ó ti wò ó ìkọ́ ah, ti bà mí gan ìkọ́ ah, bà mí ọ̀rẹ́ ìkọ́ bà mí. it's alright it's alright. well um, ọ̀rẹ́ mi i'm going to give you my candid advice sórí tí ọ̀rọ̀ bá dé level tí ó ń dé yìí ọ̀nà kan péré ni mo pé yàn lè fi kóra ẹ̀yàn téèyàn lè fi bọ̀ and that is wàá tó àwọn àgbà lọ i mean you could, you could go see a cleric maybe a pastor or afa sọ̀rọ̀ mi yẹ explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ explain ẹ̀ fún wọn i mean tó máa bẹ́ẹ̀ ké pe ọlọ́run i mean things will get back to normal but <sighs> yeah that's that's about the only thing we're gonna do now wàá lọ sọ́dọ̀ afa or pastor tí mo ṣe sọ. So ṣé ìkẹ́ ṣé ìwọ mọ̀ pé oríṣiríṣi obìnrin ló wà ń tàn sìn ni àwọn ọmọ ṣẹpọ̀ṣẹpọ̀ àwọn ọmọ ṣẹpẹtẹ́rì àwọn ọmọ ṣàkúṣàkù àwọn ọmọ tó jẹ́ pé lálẹ́ ọjọ́ kan ọkùnrin bíi ten twenty lè gòrí wọn ṣé títọ́ àbí títọ́ àbí kí ló pe orúkọ yìí ṣé orí ọmọdé wọn lè ti lò ó yes kó jẹ́ pé aṣá àgbẹ̀lú wọn fara pọ̀ look <sighs> well ọ̀rọ̀ ni mo ti sọ kalẹ̀ yìí o tó bá mi sọ pé ẹnu wa ń rùn. Ah, ah, ah, ọ̀rẹ́ sórí tata dé yìí ẹnu yóò rìn mọ́ sí o ẹnu yìí kò rùn mọ́ o wo ilé ìtì kọjá pé ẹnu rùn sí gbà mí. no problem then i think that's what we do ó ṣáà ní àfa ò pastor you mm, just go meet them ẹ máa wọrí gbogbo nǹkan tí ó ti lọ àpàdà ṣùgbọ́n fi eh, ṣe ó lọ́tí nílé. Allah akbar allah akbar allah akbar kabira idina shrat alamistakim láolú sórí ọba ọlọ́run torí yẹn àfinimọ̀nà lọ́ba ọlọ́run àlá gbogbo nǹkan tó ṣókùnkùn níwájú àwọn ọmọ ẹ̀dá ádámù ní dúníyà yìí kedere báyìí níwájú ọlọ́run sórí nǹkan tí tó bá kú lọ́dọ̀ mi tó bá mọ pásítọ̀ tó dájú o lè lọ sọ́dọ̀ ẹ̀ o lè lọ sí ibi tó bá wùn ẹ́ kódà o tún lè lọ sọ́dọ̀ àwọn àfáà ẹgbẹ́ mi báyìí àmọ́ nǹkan tí fẹ́ sọ fún ẹ yìí ó dá mi lójú pé nǹkan tó máa bá lẹ́nu wọn nìyẹn àyàfi tí ọba máa tún wá fún ẹ lókù. ẹ afa kọ́tẹ́ ń sọ yìí kò yé mi kò yé mi ẹ láyé mi àfa. láolú. àfa. èmi ló dé tí o lọ fi ojú olóore rẹ gungi ẹni tó jólùrọ̀ lọ́wọ́ rẹ tó ràn ẹ́ lọ́wọ́ tó gbé ẹ débi gíga tó ṣe àwọn nǹkan mèremère fún ẹ tó ẹ kó fọwọ́ ẹ sókè kí ló dé tó wá jẹ́rú onítọ̀hún bẹ́ẹ̀ yẹn wàá lọ fi ọ̀bẹ yìí tó fi jẹ́ iṣu àfa ah, àfa ìbítẹ́ bọ́rọ̀ de ó ti yé mi ah, ṣẹlẹ́gbọ̀n yìí ah, ẹgbẹ́ má ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà náà yé mi ṣẹ́ni nígbà tí mo wà lókè ká lè jẹ ká lè mọ máa bá kiri máa máa ọ̀sùn kiri ṣẹ́ni àwọn mọ́tò edu ẹ̀ tó máa fi kó edu wá síkò mọ́tò ẹni mo bá dé kó mọ́tò ẹni mo bá dé kó inú ọjà tí mo wà tí mo ti máa ń ṣe àgbàrù kiri ìbẹ̀lẹ̀gbọ́n ẹ̀ ti rí mi tó fi mú mi lọ tó fi mú mi lọ síbi tí mo ti lè dodi pé mo lọ dèèyàn tó lọ àfa ah, àmúfojú ẹ̀gbọ́n gbòógì ah, àmúfojú ah, olórí mi gbòógì lóòótọ́ ẹ̀gbọ́n ni mo ṣẹ̀ nínú ọjà tó ti mú mi tó fi mú mi tó fi di pé wọ́n introduce mi sí bísínẹ́sì kan pé kí má dá àwọn wọ́n tẹ̀ mọ́ mi létí pé má dá mo dẹ̀ lọ́kọ̀ mo láwọn ṣe lérí fún wọn pé mi ní dá yín kò sí ìgbà tí mi sọ tó mọ́ ní mo ní dá yín ìgbà tó wọ́n máa dé mo tọ́ ọmọ kékeré bọ̀ ni o mo sá lọ sí Amẹ́ríkà mo da ẹ̀gbọ́n yẹn nù ọ̀tá tí wọ́n bá tún pè mí lórí fún gan mo ń gbé kọ́ọ̀lù wọn a máa kí ló ń ṣe ilé ìtàn kan disturb mi pẹ̀lú fún wọn a tún máa kọ́ọ̀tì fún wọn gbà tó yà mo ti búlọ́ọ̀kì nọ́mbà tó wọ̀n dédé mi pè mọ́ àfa mo ti ṣe ẹ bí a kì í pe ẹ̀gbọ́n kí bá ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n á lè tún gbọ́dọ̀ sẹ́yìn lẹ́nu ìjọ afa ìsànú mi. láolú sórí olóore tí mo ní o fi ojú ẹ̀gùn gì yìí kò ń ṣe nípa ti towó kò dẹ̀ ń ṣe nípa ti dúkìá kò ń ṣe nípa tọrọ rárá nǹkan tó o ṣe fún un tó fi fi ọ̀bẹ ìjẹ́niṣu ó ju gbogbo nǹkan tá à ń sọ yìí lọ. àfa kò sí nǹkan tó jọ owó nìkan ni mo fi ṣiṣẹ́ wọn kò sí ọ̀nà míì kò sí nǹkan tó pè mà tí wọ́n pọ̀ jọ̀rọ̀ bísínẹ́sì yìí lọ. ó dàbí pé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ o ò tí ì mọ̀rú ẹ̀ṣẹ̀ tó ṣe àbí gbogbo ẹ̀ náà ni màá láyé. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó pè mí sí òòsàn rẹ̀ nǹkan bí n ṣe tẹ́lẹ̀ náà nìyẹn àṣì ọkọ̀ fi mí lẹ̀ lọ ẹ ọdún mo dúpẹ́ lọ́wọ́ pé ọlọ́run fi mí lẹ̀ sótọ́ lẹ́yìn ìgbà mi ṣe fẹ́ olùlọ náà ni. ẹ dáríjì mi. ní ìbínú sẹ́ẹ̀ bá ń bínú sẹ́ẹ̀ mi ní wá sí ilé ẹ̀ mo ti mo ti dáríjì ẹ̀yẹ tẹ wọ́. ṣé mo lè rí píkṣọ ìyàwó yín. ṣé o ti o ti ń fa nǹkan mi kí ni kí ni o fẹ́ fi ìyàwó mi ṣe. in case bí a ti bá pàdé wọn ta màá lè dá wọn mọ̀ màá lè mọ̀ bí màá ṣe kí wọn ẹ jọ̀ọ́ jẹ́ kí n rí. ó parí so ó gbé mi láti ibi tí mo ti ń bọ̀ kò wá síbi tó gbé fún fọ́tò ìyàwó mi ok n ti bọ̀ àbí àtẹ lọ́rọ̀ ìyàwó mi ni. ṣé tọ́ jọ̀ọ́ dáríjì mi. kí ló ń sọ kú ṣẹyìn ewu wa ti ṣẹyìn gan ni ìmọ̀ bínú ẹ̀dá rẹ̀. kí ni wọn náà tó sọ lẹ́nu iṣẹ́ mi báwo ni mo ti dárí díẹ̀ ìwọ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tètè báwo ni yóò máa wá bí. ewu ewu ìyàwó yín àti ẹ̀gbọ́n mi àwọn méjì jọ wọ́n ń fẹ́ra wọn. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ra. even àti sun bíbá ẹ̀rí lọ́jọ́ kan. ẹ ti fọ́tò ṣe kí ni gbogbo lè irú ọ̀rọ̀ mi ò lè kí mi ò believe wo nọ́ọ̀sẹ̀ mi mi láìpẹ́. láti kọ̀ fún pé lóòótọ́ nìkan tí mo sọ ẹ jẹ́ kí n gbé nọ́mbà. o dún nọ́mbà ìyàwó mi. kọlọ. hello hello So, wàá pa. báwo ni ṣé o yàn wọn rẹ. mo wà pa níbo ló wà. mo wà nílẹ̀ náà. wà ní mo ti mú ìfẹ́. àìní mo ti mú ìfẹ́ gan-an ní in fact I can't wait today. the same here can you come and see me tomorrow. Um, of course I can come but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ok màá kọ́ wà fún ọkọ̀ fún ọkọ̀ mi so màá dẹ̀ mẹ́rin. ọjọ́ méjì ló máa lò pẹ̀lú mi o. Okay. Love you, baby. Uh, two, two. Two days. It's two. bébì báwo ló ń ṣe ni mo lè sọ fún ọkọ epo ń lọ. <laughs> kí ló ń fi mi pè ṣé o mọ ètí obìnrin ni èmi ó kàn sọ fún ọkọ mi pé ọmọ kan tí mo dé sílé nígbà tí mo wọ school tí mo ṣe wọ hundred level gbà yẹn ipò sick kan and she is an orphan mo dey explain fún wọn pé gbà mí nígbà òjò kí n gbà yín nígbẹ̀rún pé sọ mo kàn fẹ́ lọ dúró tí kó lè fi get better kó má jọun nìkan. Today I like to lọ lo two days pẹ̀lú. of course kí ló expect. owó expect o. mo ò dúró tí mo ń sẹ́nà. àmì náà ti lè sẹ́nà. lọ́ọ̀lù jẹ́ kí n pa dúró rọ́ọ̀yìn. ẹ̀mí báwo. save the potato. ìyàwó mi. ìyọkọ mi tí ò bá a. ṣe rí nínú ilé wa ẹ máa bí ọkùnrin ẹ dẹ̀ máa bí obìnrin àbíyè. àmín àmín o. bọ́dà mi àwọn plumber yẹn wọ́n ti wà round. ok wọ́n ti dé hmm. ẹni bí kan wọlé náà. ok. wọ́n ti yà pọ̀ yìí. àbí náà five and six ni wọ́n kò sí lọ́dún lè yà wá. ilé túmọ̀ tó wà níbàyí ìkọ̀kọ̀ ń jò ń bẹ̀ ṣùgbọ́n bí a kan kó sábà jẹ́ kẹ̀kọ́ ìkéyìn náà lọ́wọ́ ṣe é kó ṣe kò tó pọ̀ náà. ọkọ ẹ ti wọlé báyìí ó ráyè kúkú pè mí lẹ́yìn àbó ráyè onírànù ni láti mú ìwọ tí mo ṣe fún ó sọ èmi dánkù a ò ráyè gbé. mo fi pé èèyàn gidi ni ẹ mi mọ̀ pé èèyàn lásán ìkejì ajá ni ẹ òun ṣe obìnrin gidi òun ṣe obìnrin alálùbáríkà obìnrin orí ẹ̀ ló máa jẹ́ kó bú àwọn obìnrin ìyàwó ilé mi sórí ọkú tó ń wò yìí àwọn ló jẹ́ kí ìdíkọ́ tí mo dì lé mi ọlá wọn ni ìkọ́ tó fọ̀ mẹ́ lójú tó torí ẹ̀ tó sátẹ̀lẹ̀ mi kiri àwọn tó jẹ́ kí ìdíkọ́ tí mo dì lé mi tí wọ́n rojú ọ̀rọ̀ kankan mọ́ sórí. I don't ever want to see you in my house again. ṣọkọ ọmọ wí mi ìfẹ́ rí ẹ sẹ́nu lé mi mọ́ tó bá máa kó ẹrù ẹ pé àǹtí ẹ wèrè tó wà ń kó ara màní kó wá kó ó bá ọmọ wí mi wà láì máa pa ẹ́. iṣu ni sọrí. èṣù máa wàá dáràn lọ́wọ́ yín o ẹ̀yin èèyàn burúkú báyìí tẹ́ bá ti hùwà burúkú tán nǹkan tẹ́ máa parọ́ mọ́ ni èṣù kí lè ṣù ṣe fún yín ẹ̀dẹ̀ fèṣù lọ́rùn sílẹ̀ ó ṣe parọ́ mọ́ lọ́rùn. àbáànà bíi àbí jésù kí lè ṣe fún mi jọ sọ fún mi kí ni ẹ̀bi ikú nínú ẹni tó ti pa ẹ fèṣù lọ́rùn lẹ fèṣù lẹ o. àǹtí lọ́ládé ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ má bínú ẹ dáríjì mí ẹ jù. ìbínú àkọsílẹ̀ ni nǹkan tí ọlọ́run ti kọ ni kò sẹ́ni tó lè parẹ́ mi ìbínú. ẹ dáríjì mí. it's okay. lọ́la bèbí jọ torí tó lọ́wọ́ dáríjì mí wọ́n láǹkan tó ní àti èyí tí ò ń kò fi dáríjì wọ́n láǹkan tó fẹ́ dàrí ayé jù dáríjì mi wá wọ láǹkankan tí kò ní pé méjì wọ́n là lọ́wọ́ ọba wọ́n láǹkan méjì tí kò ní pé mẹ́ta lọ́wọ́ òkè àtìlẹ́ wọ́n láǹkan mẹ́ta tí kò ní pé mẹ́rin ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí dáríjì mi jọ̀tún lọ́lọ́ sùn jù. kí ni a rí kí ẹ gbogbo nǹkan tó fi ń bẹ̀ mí yóò ti wà tipẹ́ kí àwọn òbí wa tó bí wa ló ti wà kó tó bí àwọn òbí wa gan ni gbogbo ẹ ti wà kí ló dé tí wò ṣe rántí gbogbo ẹ ń gbà yẹn kó tó ṣì wà. kò ṣe ni. kí ni mi bá tiẹ̀ ṣe fún kí ni ò bá gbọ́ nípa mi inú kọ́ ni mo fi bẹ́ẹ̀ jẹ́ ìbẹ́ lọ́dún méjì kò sọkùnrin kankan tí o gorí rí nígbà tí mo wà pẹ̀lú ẹ àti bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀gùn tí sí. kí ni ọmọ yóò bá wù fún ẹ kí ni kò bá sọ fún ẹ tó o ronú pé kò tiẹ̀ gbé fóònù ẹ kó pè mí kò tiẹ̀ bí mí. torí nǹkan tó fẹ́ ṣe ni olójú kòkòrò ni wọn náà tó fẹ́ ṣe ni ẹ wá jọ ń parọ́ méṣù. kò rí bẹ́ẹ̀ bóyá ológun fún mi ní kùtẹ́ yìí ní ìjọ tó yọ lọ. ọ̀rọ̀ èmi àti ò kì í ṣe bí kò kì í ṣe bí báyìí kò dẹ̀ kì í ṣe mi ṣó ti gbọ́ mi ní ọkọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣó lè rí wọ ṣó rí bí ayé ẹ̀. ṣó rí wọ ṣó bí tó bá yẹ ayé ẹ̀ dé. I'm sorry. I'm sorry sórí Sọ́ládé. mo ẹ kó ṣì ṣe é dìde máa lọ ẹ kó kí lẹ kí lẹ fẹ́ bẹ̀rẹ̀. wọ́n wẹ̀ yọ ẹni báyìí a ṣe èrè ó tó bá jẹ́ kí n rí ẹsẹ̀ mi lẹ́nu tí bàbá ìpè mọ́mọ́ àlè. sorry. Get out of here. No! It's It's Now! Ẹ bọ́ta ẹ jẹ́ ọ̀. Ẹ kó ṣì bọ́ta olóṣù. Àdébàjẹ́ ẹ̀jú.